sọ́nsọ́là. bẹ́ẹ̀ a ní gbàjẹ́ yọ kan lọ. gbọ́ngbọ́n ní a bá fẹ́ máa sọ ara wa ní àwọn orúkọ. ní pé àwọn orúkọ tó a máa fi ápùtù sí. sọ àwọn kan máa ń sọ pé pé ó lójú àwọn kan máa ń fi sí pé ó lójú àwọn kan tí wọn kì í sọ afẹ́ ìkẹ́ ṣàlàyé fún wa. ìdẹ́lẹ̀ kejì wọn náà ni pé ìyẹn ń ṣe nípa lẹ́kṣọ̀ yìí. Um, mo gbọ́ lẹ́nu àwọn afáfẹ́ pé tá a bá fẹ́ pè irun fájú ìgbìmọ̀ àṣùbà wípé ó da kí a kọ́kọ́ pe àsùláàtù pẹ̀lú náà láti wá pe àbán lábẹ́ kí ṣàlàyé second. ìbéèrè mi ni pé àwọn orúkọ tó jásí pé ó ti kúrò àwọn orúkọ tó jásí pé ó ti kúrò lórí list so fún àwọn ìyàtọ̀ ẹ̀kún wọn jẹ́ bẹ́ẹ̀ ṣé bó ni wọ́n ṣe máa sọ ṣé wọ́n sọ ní sọ máa rí bá mi àbí náà tọrọ ṣé bírú um, àsọ̀bù nì sí kí ẹni máa jẹ́ àsọ̀bù àbí sọ̀bù. Kọ́sán yìí náà Muhammad náà ti sẹ́. Kọ́sán yìí àwọn oníkọ́nìkọ́ ọ̀rọ̀ tó àgbọ̀n ní Muhammad náà ti sẹ́. Kí ló dé tí wọ́n tún mú Mike Glover? Ó yá mò ń gbọ́ ìbéèrè tèmi ni pé ehm, ṣé a rí ẹ̀rí nínú alukur'an àti sunna tó jẹ́ pé ó kọ́ lápá ike bóyá èdè ju àyè tótó táàbí ìpè ọlọ́run ọba èdè tótó àti pé ọlọ́run náà ẹ̀ẹ́dẹ̀kejì kí ni mọ̀fún kí ni nǹkan tí a fẹ́ gbé nínú hadith Ànábì sallallahu alaihi pé. خلق الله آدم على صورته ستون ذراعا نعم Sorry, not you. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ìgbà tí yẹ fi ń ṣàlàyé. Wọ́n gíríbù ti ń wọlé ó yá. Ìgbà tí yẹ fi ń ṣàlàyé ẹ dìde ẹ dìde kó rí signal ẹ mú máìkì yín. ẹ dìde kó ẹ máa bọ̀ wájú ẹ máa bọ̀ wájú. ẹ̀yin wé tẹ́ǹgbà. ìgbà wọn tún ṣàlàyé Ti orúkọ tí ó jẹ́ ti ọ̀rọ̀ àti ìdàkejì bí a mo ṣì gbọ́ ni mo kọ́kọ́ gbọ́ mọ̀jíd níbi kan ó tún gbọ́ mọ̀jíd ní ìrìkejì náà. alimajidu alimajidu ṣeré ọ̀sẹ̀. mo bá mo máa ṣe mo máa ṣàlàyé máa ìkejì ni wípé wọ́n máa ń sọ pé ààbò ibo ni wọ́n sọ pé bí for example Jami wọ́n sọ pé Muhammadu Jami ṣé ó wọlé sọ̀rọ̀. Oya ìmàmú máìkì bọ̀. Ìbéèrè tó pé nínú àwọn orúkọ tí Ọlọ́run bá dúpọ̀ láńjẹ́ yìí tí àwọn ọmọ ènìyàn wá fẹ́ máa jẹ báwo ni a ṣe lè sọ àwọn orúkọ náà fún àpẹẹrẹ ṣé nígbà tí ọlọ́run jẹ́ kọ́ọ́bẹ̀rù ṣé táwọn fẹ́ pe ọmọ ènìyàn náà ṣé kọ́ọ́bẹ̀rù náà la lè pè ní. ó ti yé wa ọyá ẹ fún wọn ẹ fún wọn ẹ fún àbá ọyá ọyá ọyá ọyá ẹ ẹ máa mú bọ. ẹ mú wa ẹ mú wa ẹ mú wa wọn kọ sí pépà wa ẹ sà kọ kọ sí pépà bá ń bá ṣù. sisters kò sí question àbí. ìbéèrè yìí. ìbéèrè abá dáhùn ní ṣókíṣókí nítorí ọlọ́run torí pé iná rí i pé àsìkò ti lọ. alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè òun náà ni pé orúkọ àwa tí a bá jẹ́ pé a fẹ́ orúkọ ọlọ́run a fẹ́ sópọ̀ pé ọmọ èèyàn fẹ́ jẹ́ a sọ wípé abdullahi abdulrahman abdulrahim tó gbogbo orúkọ ọlọ́run pátá yẹn yẹn tá a kà sílẹ̀ kò sí tá a lè fi abdu sí i lórí almutakabir abdul mutakabir so tá a bá ti fi abdu síwájú ẹ̀ èèyàn yóò máa jẹ kò sóò kankan tá a lè fi abdu sí i gbogbo àwọn orúkọ tó bá ti di orúkọ ọlọ́run tó bá ti fi ìmúlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìbéèrè tí wọ́n béèrè òun náà ní pé asọ́látò khairu minan nawm àkọ́kọ́ òun ni a pè ní abẹ́kejì òun é kí n tó dáhùn ó náà ni pé ọ̀gọ̀rọ̀ wa ó jẹ́ pé tá a bá ti ń gbọ́ wáàsí wáàsí máa ń lágbára lé wa lórí so látara bẹ́ẹ̀ a ní farabalẹ̀ àti ẹni tó kó mọ́sálásí èyí ẹ̀ expense ni. ń ṣe ó ń ṣe kí ó ń ṣe kí. ẹ tọ́ wọn bá yan apá abdul wá sí. béèrè tí wọ́n béèrè àṣọlátò khairu minan nawm tó dá béèrè yìí onáníbi àwa tí a máa gbọ́ wá sí àbá ẹ̀sìn láti máa gbọ́rọ̀. Kama máa ní sùúrù tó pọ̀ àbá máa ń ka tíà kọ̀ọ̀kan tí wọ́n máa ka tíà fún wa ká máa ní sùúrù nǹkan náà ti experience ni pé àsọ̀rọ̀ káyọ̀ mi náà àrẹ̀lọ ẹgbẹ́ torí ẹ̀ ló fi kó mọ́sálásí kan àtẹnudẹ́ yìí gbé bàbá tí máa ń pèrun tó bá ti pèrun tán yóò ní kó pe àsọ̀rọ̀ káyọ̀ mi náà nọ́ọ̀mù mọ́ yóò lọ pé tẹ̀gbàdé àbáyé máa ń pèrun títí ẹ̀ ẹ̀yìn ni ó pe àsọ̀rọ̀ káyọ̀ mi náà nọ́ọ̀mù nígbà tí ilẹ̀ bá mọ́ àkọ́kọ́ tó bá pè tí ọba yẹn bá kọ́ lọ pè kò ní tàzá tó kẹrin náà ẹni yọ lọ pèrún lẹ́yìn bàdá ọba yẹn bá pèrún tán nínú mọ́sálásí kankan náà tí ọba yẹn gbà tàzá tó kẹrin yóò lọ pèrún ní lẹ́yìn bàbá yẹn so ọmọ <laughs> ọmọ ẹnìkan ló lè jẹ́ èèyàn pàtàkì náà nínú mọ́sálásí náà lòun náà so náà ló chance yẹn pé yorùbá méjì méjì la máa pè so yorùbá tẹ̀ ń pè lákọ̀ọ́kọ́ yẹn kò bá súnà eléyìí kankan ló bá súnà so àwọn alábàáyìí òbí ṣe nǹkan tó ọmọ kékeré náà kò lè máa wù ọmọ kékeré tó bá dàgbà lágbà tán yóò padà lọ rìgírẹ́tì gbogbo nǹkan tó ń ṣe so eléyìí ṣe wàhálà kankan rárá alákọ̀ọ́kọ́ òun náà ní pé kò sáyè fún mi láti lè yànnàná torí pé kò sàsìkò èyí tó kọ̀rẹ́ẹ̀tì jù ó lè tí àwọn bàbá wa tí wọ́n ń ṣe gangan ó ló kọ̀rẹ́ẹ̀tì jù èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ yẹn àwọn afá aládìsí kan lọ síbẹ̀ ni òun kọ́ ló kọ̀rẹ́ẹ̀tì jù sọdẹ́ máa lọ kọ̀rọ̀ ṣéwù náà jì dáadáa ó máa gbọ́yé dáadáa lórí net ó máa gbọ́yé dáadáa so àwọn apáàtì ṣàlàyé fún wa pẹ̀lú àdìsí pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan òun náà ni wọ́n ń lò Saudi dòní olóòní kẹ̀kẹ́ Saudi kọ́lẹ̀ rí so àdìsí lẹ̀ rí so ṣùgbọ́n àwọn àsìgbọ́yé tó wà ń bẹ̀ àwọn náà ti sọ pé ẹlẹ́ àwọn náà ti sọ rí pé ẹlẹ́ àkọ́kọ́ lọ́dà so ṣùgbọ́n àtúndúró náà lẹ́jọ́ pé tó ń ṣe báṣu náà lórí tóbi ti pé àṣírí pé rárá kìí ló dáhùn ẹlẹ́ẹ̀kejì ni ó dáa so kọ́nà kó fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ ó dẹ̀ jẹ́ kí ó yé nìkọ̀ọ̀kan so kò sáyè fún alábìlẹ̀ ṣàlàyé so ẹ̀rọ àgbà náà ẹnìkan bẹ̀rẹ̀ wípé àwọn tí bá wá ń jẹ́ orúkọ tí ò sorúkọ ni question yẹn kò clear dáadáa ṣùgbọ́n kí n ṣàlàyé òun náà ni pé wọ́n ní tó bá ń jẹ́ sọ̀búrù bàtẹ́ òdìgbì sókọ ọlọ́run tó bá wù lórí jẹ́ wọ́n wá sí pé ní àsọ̀búrù ẹ̀dọ́ jẹ́ rọ̀ṣí olóyè rọ̀ṣí dún rọ̀ṣí bàtẹ́ ti ṣe okò ọlọ́run tí ẹ ti ṣe kí ni o ó ti ṣẹpẹrẹ ètò wa wà bẹ́ẹ̀ ni wípé ẹ̀dọ́ wa jẹ́ wípé okò gangan ni so ẹni bá jẹ́ okò gangan ni òun ni àwọn àfáà wa sọ wípé tí bá ń jẹ́ orúkọ yẹn yóò gbà pé orúkọ yẹn jẹ́ arohim wọn ò pè ní abdulrahim àwọn afáà ní pé ìtọ́gbọ́dọ̀ gbà ní wípé orúkọ yẹn ò ní mínì tó bá ti gbà bẹ́ẹ̀ yóò gbà pé orúkọ yẹn ò ní mínì ó kàn ó kàn jẹ́ orúkọ òun lásán ni pé ọlọ́run ọba nìkan ló ní àròhìmù òun kò ní fún òun so nǹkan náà fa sọ pé tó fi lè orúkọ yẹn nìyẹn tó gbé nítorí pé ni pé àwọn kan wà tí wọ́n jẹ́ orúkọ yẹn ẹnìkan jẹ́ akeem nínú àwọn sọ lè orúkọ yẹn ó ó kọ́ lọ́nà ni àfa ni bàdánù bí o ti lè change orúkọ yẹn ìyẹn tó túmọ̀ sí ni pé orúkọ yẹn kàn jẹ́ orúkọ lásán kò ní ní mínínì so kàdá àfa fún wa ní àgbọ̀yé fún wa nìyẹn màkìyàn pè ní Abdulrahim ọwọ́ àbẹ́tà jù pé ó jẹ́ báyìí so ẹni wọ́n á jẹ́ pé irú ká máa ṣe tà ní sokọ ọlọ́run àwọn àfa àtakò rọ ìmù rọ ìmọ̀tù so kò wá ní kékeré wa sọ yín pé ah rọ ìmọ̀tù yẹn àwọn tẹ́ bá ń jó kọ yẹn lọ pààrọ̀ kọ yín ó kọ ọlọ́run kọ ọlọ́run ni wọ́n sọ di tà ní rárá tí wọ́n bá dìgbà pé kọ́ ọlọ́run ọba làwọn sọ di tàní sọ́kànjọ́ kọ yẹn lásán kò sí wàhálà kankan bẹ́ẹ̀ so àbí náà ẹlòmíràn wọn á fa wàhálà tí ò ní wàhálà so nínú ẹlẹ́kẹrin òun náà ní pé ọlọ́run àwọn tó gbé wá rí pé àlọ́ọ̀wù la gbọ́dọ̀ máa sọ wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ o wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ rárá so torí wípé èdè kọ̀ọ̀kan tí àwọn kan gbọ́dọ̀ àwọn lè takò ọ́ látara gbólóhùn tó ń sọ yẹn gan ṣé Musa alọ́ọ̀hù ni Musa sọ fáwọn èèyàn rẹ̀ ṣé wọ́n gbọ́ mẹ́fẹ́ tí ń jẹ́ alọ́ọ̀hù yẹn nígbà tí Musa pèpè fáwọn èèyàn rẹ̀ bilisani kaumi olóbiso olóbiso kọ Ọlọ́run fún wọn tó bá ní aláwọ ó takò pé kí ní jẹ bẹ́ẹ̀ èdè lábá ní aláwọ náà wọn kò lè yé wọn èdè tó bá jẹ èdè wọn ni wọn máa sọ fún wọn gbogbo àwọn ànábì ọlọ́run tó pe ọlọ́run ní ọlọ́run kó pọ́ ọlọ́run lọ́rùn fún àwọn ànábì ọlọ́run ni wọ́n pọ́ ọlọ́run lọ́rùn bá ṣé alọ́hùn ni wọ́n pè fún àwọn ànábì ọlọ́run bá wọn èdè lọ́gbà ni alọ́hùn náà so mọ́ dàrẹ́ láàmú àní kó mọ́ pe alọ́ ṣùgbọ́n kó ẹgbẹ́ nìkan tó bá pe ọlọ́run kò pé kí níra dìndìnrín ló ń ti yẹn dìndìnrín gidi so àìmọ̀kẹ́ olóńdarẹ́ níbẹ̀ láàmú àgbọ̀yé tí ò sí fún báwa tán fẹ́ fi dà á láàmú ni wọ́n gángan ò tí ì láwùjẹ gan dáadáa àlá àlá àlá náà ló wù so ìjọba gángan ti gbé dáadáa gan ni so kẹ́lìmọ̀ yẹn nípa ní nǹkan fẹ́ fi dà máa rí yẹn ni so kò sí problem téèyàn bá pè dáadáa kò sí problem ẹ méjì á dààmú ara wa pẹ̀lú nǹkan tí ò ní túmọ̀ nàìjíríà náà ti máa ń wá gbogbo nǹkan tí ò ní túmọ̀ tí wọ́n dẹ̀ sọ di nǹkan. so látara bẹ́ẹ̀ kò ní túmọ̀ kankan rárá ìwọ gẹ́gẹ́ ló ń ta kó nǹkan tó ta kó tó tó tó tó nǹkan tó kálá fún nǹkan tó yá àwọn ànábì ọlọ́run kan mú wa. ẹ wọ́n gbà náà wọ́n dá ádámà àlàásù rọ́tì yìí so wọ́n dá ádámà lórí ọlọ́run bá dá ádámà lórí àwòrán rẹ̀ méjì làwọn àfáà ni wọ́n túmọ̀ ẹ̀ sí alákọ̀ọ́kọ́ àwòrán tó jẹ́ pé ọlọ́run ọba ló ní èèyàn a máa sọ pé èmi mo ní kinní so àwòrán yìí my picture so picture yóò mi gbé picture mi ó ti jẹ́ pé picture lẹ́gbẹ́ èmi gangan ni mo ní tó tẹ́ bá ṣe ìdọ́fà ìdọ́fà a máa jẹ́ pé e, ó lè jẹ́ kíní èèyàn gangan ó lè jẹ́ pé kíní èèyàn ní kíní ẹni àwòrán yẹn dá dúró lọ́tọ̀ ọlọ́run á mú pé ó ní àwọn àwòrán oríṣiríṣi àlákọ̀ọ́kùn wá sọ wàrọ̀ ọkùnrin ó yàwòrán yín àwọn olóríṣi lọ́wọ́ oníkàwọn kan ga súrà ta ló ní súrà yẹn ọlọ́run ló ní olórí kan kú ta ló ní súrà kúkúrú yẹn ọlọ́run ló ní ìtumọ̀ àkọ́kọ́ dáhùn afáà mú wọn nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kò tún burú náà kó sọ yín pé aláṣúra tì kò rí ìgbé ádámù ìjọ lọ́hùn ọlọ́ni òṣìṣẹ́ ọlọ́run bá ní àwọn tí ọ̀kọ́ wà lìjẹ́ náà wọ́n dà gẹ́gẹ́ bí súrọ́tù ní kọ́mẹ́rì ẹ̀sáwọn èèyàn yẹn ọlọ́run adá wọn kó roboto bí òṣùpá ni kò sí kó sọ pé tó bá ní àwòrán òun ẹbí ọdún sí kéde báwọn ti ní gẹ́lẹ́ lọ́wọ́ ọlọ́run sọ nǹkan bẹ́ẹ̀ gbangba nípa pé rírẹwà tọ́lọ́run bá fún wa pé àtúnrẹwà àṣẹ dáadáa kọ́mẹ̀yàn dáa ó tán tẹ̀rí rẹwà ẹ lọ́nà kan fẹ́ yọ wọ́n á dàbí kí ni oṣù rọ́tùlì kọ́mọ́rì àwòrán òṣùpá kí ló wà ní àwòrán òṣùpá òṣùpá rẹwà àwọn náà máa rẹwà kò bí ìgbé wọn á jó ní kiribiti that is it now so alimajidu ìyẹn la sọ pé kò sí nínú ló wà nínú eh, nínú nineteen eighty tó wà lọ́wọ́ wa so làyọ kúrò bẹ́ẹ̀ alimajidu òun fìdí múlẹ̀ so clear ṣe alimajidu òun làyọ kúrò alimajidu yàtọ̀ wà lára méjèèjì so yàtọ̀ wà lára méjèèjì ismu balaga àbí sifatul shabba nìkan so ìkan lè jẹ́ símù fáàlì so jaamiu tí àwọn sọ pé muhammadu jaami wẹ́ ọ̀dọ́ wa níbí iná mímọ́tà fún mọ́sá àbùtù pé ẹ̀ka jẹ́ muhammadu lè jaami ṣùgbọ́n ànábì náà ní àwọn orúkọ àlìmú so ànábì ní àwọn orúkọ tí ó ní tẹ́pẹ́ àlìmọ́ í àwọn orúkọ ànábì ó pọ̀ tó jẹ́ pé wọ́n ṣe wọ́n fi díẹ̀ múlẹ̀ èèyàn lè jẹ́ orúkọ náà nínú àwọn orúkọ náà lọ́wọ́ bá ń jẹ́ orúkọ náà lẹ́gbọ́n sàfitì náà sí ànàbì so ọ̀gẹ́ni rọ̀húfù rọ̀hìm ànàbì náà jẹ́ rọ̀húfù jẹ́ rọ̀hìm so ṣùgbọ́n kò sí nínú nǹkan agbára àwọn alábàbí wọn yẹ́gẹ́ muhammadu rọ̀húfù muhammadu rọ̀hìm muhammadu jami so bóyá náà àgbẹ̀yẹ̀ bẹ́ẹ̀ kan pé ẹni àlùjáàmì bàá nàbí ń jẹ́ kò so kò sí nǹkan tó ń wá bẹ́ẹ̀ mo jẹ́ pé ibi àwọn ẹ̀ka orúkọ mẹ́ta yẹn kan sọ muhammadu le awwal muhammadu sani muhammadu salisu muhammadu rọ́bì ìmọ̀ bẹ́ẹ̀ àwọn alárúbáwá wọn ìsábà jẹ́ orúkọ bá wọn dàgbé nàìjíríà ní orúkọ bá ti bẹ̀rẹ̀ so àwọn haúsá náà bẹ̀rẹ̀ lẹ́yìn muhammadu awal muhammadu bẹ́sọ̀ ọbẹ̀sọ̀ kọ wọn wọn wọn ni awal asani akíní ah, kan bẹ́ẹ̀ orúkọ náà bá ń jẹ́ abdul awal so ní orúkọ tí eh, ètò gbẹ̀yìn so wọ́n ní orúkọ èèyàn àti orúkọ ọlọ́bùnla fẹ́ máa yàtọ̀ wọn mo ti dáhùn question yẹn lókè so now látọ̀dọ̀ àwọn sisters. wọ́n if a black dog passes the front of us when praying has that notify our sọ̀la tí ajá dúdú bá gba ájú wa kọjá nígbà tá à ń ṣe sọ̀la lọ. ajá dúdú àti àti olóńgbò síbẹ̀ o ajá dúdú àti kẹ́tẹ́kẹ́tẹ́ àtobìnrin tó bá gba obìnrin tó ti bàlágà tó bá gba wájú wa kọjá nígbà táǹkì irun irun yẹn ó ti wà invalid so. wọ́n lọ sí pé ṣùgbọ́n tí a bá ti gbé nǹkan síwájú èèyàn nígbà téèyàn ń kírun tí obìnrin wá gba iwájú kìíní yẹn kọjá olóyún ní bàjẹ́ àti nígbà téèyàn bá wà ní káàbà pépé pé mo ti fẹ́ ṣe ní káàbà tó fẹ́ tà wá fún òní láwọn èèyàn jáde igbó fẹ́ kírun kò sí bó ti gbé <laughs> so èrò ti pọ̀ ju pé kó o sọ wípé o ti gbọ́dọ̀ kírun ibi tó bá ní ti jẹ̀rù gan-an tó ẹ̀ tí mọ̀ mi ti kírun tán tóun ti ẹ̀mí sútírọ̀ tẹ́ bá ti kírun tẹ́ bá kálukú tó máa gba wájú ẹ̀ kọjá lọ ni so ibẹ̀ yẹn ti rọrùn ti wà mẹ́ kò sọ gbọ́dọ̀ yẹn fẹ́ dá sí i làwọn afáàbí sọ wípé àmójúkò gbọ́dọ̀ wà wọ́n ní báwo láti lè lo orúkọ àwòrán láti fi ṣe àdúrà and iyọ ẹ̀ẹ́mélòó la lè pé. naam wọ́n ní àlọ́ àbó láti lè lórúkọ àlọ́ àwò láti fi ṣe àdúrà tó bá fẹ́ ṣàdúrà kò kì í ṣe yá lọ yá lọ yá lọ yá lọ yá lọ́dọ̀ọ̀dọ̀ ni yá lọ yá lọ yá lọ tó ń sọ yẹn. kò kì í lè ṣe ẹ̀yọ̀ yá kúrò mẹ́ Allah Allah Allah Allah Allah gbogbo ẹ̀rán dáradára ni gbogbo tó ń ṣe yẹn so èyàn dọ̀dún fẹsẹ̀ kún ẹsẹ̀ iwájú ọlọ́run ni níta àfáà ní ni pé ó forúkọ ọlọ́run tó bá wú ọ ní orúkọ ya Allah lẹ́yìn rẹ̀ wàá sọ tó bá fẹ́ ya Allah orùzùkù nìyí ìwọ ọlọ́run fún mi ní jíjẹ àti mímu ẹ máa sọ nìyẹn tó bá dẹ̀ fẹ́ sọ àdúrà òṣìṣẹ́ ọlọ́run bá ní dààmú ara rẹ jù máa wá odd máa number ṣe mẹ́ta tàbí márùn-ún tàbí méje tàbí mẹ́sàn-án tàbí mọ́kànlá so mọ́wájọ́ máa pọ̀ jù kébé bí àdúrà pọ̀ jù ó fa yà one thousand wa wa wa eh, ẹ wa mẹ́ta wa wa wa oh, ó ti pọ̀ jù gẹ́ ó ti pọ̀ jù tó bá ti fẹ́ pé mọ́mọ́ jẹ́ ó pọ̀ jù bíi eleven yẹn lọ tó bá ti jídọ̀ náwó rẹ báyìí nígbà tó kírun dáadọ́ ti ṣe ló bẹ́ẹ̀ ṣe báyìí ṣàdúrà kó kó kọ́ yẹn kó ṣe bẹ́ẹ̀ kó pè lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́ kò sí wàhálà tó bẹ́ẹ̀ ẹlòmíì wà lọ sí àìsàn àdúrà látàlẹ́ di ilẹ̀ mọ́ ta ló rán iṣẹ́ ọ̀gá fẹ́ para rẹ so má ṣe ra yín léṣe nítorí àdúrà ẹgbẹ́ sẹ́ra yín léṣe ìbádà gẹ́gẹ́ wọn ní ẹsẹ̀ ìjọsìn fọlọ́ lẹ́yìn wàlẹ́ bá ti ṣe tán ẹsẹ̀ àdúrà yín níwọ̀n bá ẹ bá ṣe ìjọsìn kan tí òòrùn ti sọ̀rọ̀ àdúrà ọlọ́run lówó fún un ní in tó ju ẹni tó ṣàdúrà gan ọlọ́run máa fún un ní tó ju rẹ̀ kọ́lọ̀ kó fún alágbọ̀n yẹn sí rẹ̀ lẹ́sẹ̀ jẹ́